gbígbà tí wọ́n gbàgbọ́ nínú Mirza Ghulam Ahmadu ló ba ìsìn ìjọ Ahmadiyya jẹ́ kanlẹ̀ gbígbà tí wọ́n gbà fún Mirza Ghulam Ahmadu ló ba ìsìn wọn jẹ́ ṣùgbọ́n mi ò rí àrídájú pé ìjọ Ahmadiyya máa ń lọ síbi sàréè nítorí pé ìjọ Ahmadiyya wọ́n máa ń ní itẹ́ tẹ́ máa ń sin òkú sí mi ò wá tí come across sí ohun tó jẹ mọ́ kí wọ́n máa ṣẹbọ kódà ìjọ amadíyà wọ́n ọlọ́gbọ́n ẹ̀wẹ́ làwọn gbogbo tó jẹ mọ́ṣẹ́ jálàbíhun ẹ̀ lè ba lọ́wọ́ ìjọ amadíyà o ẹ̀ lè ba lọ́wọ́ ìjọ amadíyà ìṣẹ́ jálàbí ẹ̀ lè bá lọ́wọ́ wọn ṣùgbọ́n ìgbà Ahmadiyya wọ́n ṣòfò ẹ̀sìn nítorí Mirza Gulam Ahmadu tó pèrè ẹ̀ ní òjìṣẹ́ ọlọ́run ànábì ọlọ́run fún wọn so gbéyàn bá wá gba ọ̀nà síríkù ṣòfò ó lè gba ọ̀nà kúfúrú àlèbàwà ó lè gbà yẹn náà kó fi ṣòfò ni mo sọ pé orí burúkú ṣe kí ni ọ̀pẹ̀ka ọ̀nà tí ìjọ amadíyà gbà ṣòfò ẹ̀sìn òun ni pé wọ́n gbàfà fún òpùrọ́ asòkùsẹ́sìn tó kú sí tọ́ílẹ̀tì mirza gulam ahmadu alikọ̀dìyàní ó wá ṣeé ṣe o kí ìjọ amadíyà náà káwọn náà tún fọ̀ sínú ẹbọ o nítorí wípé ìjọ amadíyà àwọn náà máa ń hàǹdí fọ́tò àwọn olórí wọn tẹ́ bá wọnú ilé wọn ẹ bá fọ́tò àwọn olórí wọn ń bẹ tẹ́ bá wọ ọ́fíìsì wọn ẹ bá fọ́tò àwọn olórí wọn ń bẹ ẹni tó bá sì ti máa ń hàǹdí fọ́tò tó bá ti di pé ò hàǹdí fọ́tò fọ́tò bàbá fọ́tò màmá fọ́tò àfáà fọ́tò kìnnìkan Ah, ò ti ń kànlẹ̀kùn ẹbọ rísì ni wípé ọ̀rọ̀ ròfò ń tọ̀ kó kúnlẹ̀ ti fọ́tò lọ́rùn kó tẹ́wọ́ sí báyìí pé mọ́sùn lọ́rùn mọ́sùn lọ́rùn ìpè nǹkan mì lẹ́yìn ọlọ́run ṣíríkù akíbárú sí ni ṣùgbọ́n àwọn amadíyà àwọn máa ń ṣe bí ìjàpá bí ẹni pé àwọn gbọ́n láti lè fi tan aráyé jẹ so gbogbo tó jẹ mọ́ àǹsígálà bí yẹn ẹ̀ lè bá amadíyà ń bẹ̀ gbogbo tó jẹ mọ́ ká máa fi ẹ̀sìn ságbe lójú agbo owó ọpẹ́ wà lùbáríkà ẹ̀ lè bá jọ amadíyà kọ́ máa ṣe yún wọ́n máa fẹ́ ṣe tí wọ́n meet meet ṣùgbọ́n wọn ò lẹ́sìn o àwọn nǹkan tó jẹ́ súnà tó jẹ́ súnà tí máa ń jẹ́ kí ẹ̀sìn ó wu àwọn èèyàn ìjọ amadíyà dọ́gbọ́n ọdọ́gbọ́n mú yẹn láti fi polongo irọ́ Meriza Gulam Ahmadu so wọ́n kàn dọ́gbọ́n mu ní o àṣírí wọn ti tú pé wọn kì í ṣe ẹlẹ́sìn Islam ok ẹ̀yin tẹ́ wà pẹ̀lú mi àwọn kàtígórì wo lẹ̀yin túmọ̀ tó jẹ́ àfẹ́ ẹlẹ́bọ àwọn kàtígórì wo lẹ tún mọ̀ tó bá dápọ̀ àwọn sùmùrà tó bá dápọ̀ àwọn sùmùrà ẹ̀jẹ̀ òbẹ́yẹ ni fẹ́ sọ hello ah mo wà ní prógámù mo ṣe bẹ́ẹ̀ tó fẹ́ dá sí ètò ni now tó bá sọ kàtígórí àwọn sùmùrà tẹ́lá àwọn sùmùrà nípìlẹ̀ àwọn bàbá wọn àwọn àfáàpìlẹ̀ wọn wọn èso ní wíìdì wọn èso ń tìjà níyà wọn èso ń kọ̀dìríyà ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìn lẹ́yìn ọ̀rẹ́ yìn àwọn sùmùrà kan sùmùrà tùlì mùmìnín wọ́n ti dóńsú fi àwọn sùmùrà kan wọ́n ti dóńjálàbì láwọn jálàbí tó gbóná tó gbóná bí ti babaláwo but àwọn bàbá tí wọ́n jẹ́ ìpìlẹ̀ fún wọn tí wọ́n jẹ́ ìpìlẹ̀ fún wọn wọ́n mọ́wọ́ mọ́sẹ̀ níbi ṣúfì tìjàníyà ni kọ̀dìríyà ni wọ́n èé kì wọ́n kàn wọ́n èé sì kì wọ́n kàn pé wọ́n dáyàn lóhùn ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí lẹ́yìn ọ̀rẹ́ yìí kí ni wọ́n dì wọ́n di oúnjálàbí wọ́n di oúnṣúfí irú àdánwò tó ṣẹlẹ̀ sí súnmúrátùlì mùmí nìyẹn irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ sí ìjọ lánàṣẹ́ lùbàdàn àwọn bàbá wa lánàṣẹ́ àbàtẹ́ ń pè bàbá lánàṣẹ́ ìtàn wọn tí mo gbọ́ láti ẹnu ẹlẹ́wà wọn láti ẹnu ẹmẹ̀wá wọn ẹni tí ń pè ní MKO Dawud ní òde ajé aláàjì MKO Dawud tí wọ́n máa ń ṣe búrẹ́dì wọ́n jẹ́ kí n mọ̀ wípé bàbá wa lánàṣẹ̀ wọn èso ń jálàbí wọn èdáyàn lóhùn wọn èsì tó ń tìjà ní àbíkọ̀dìríyà kódà ìtàn bẹ́ẹ̀ tó sọ pé ẹni tó gbé wírìdì wọnú lánàṣẹ̀ pé lójú ayé bàbá tó kọ́kọ́ wá tó ń ròyìn sí òtìjà níṣẹ́ Ibrahim Niyasi wọ́n bọ́ǹdù ẹ̀ bọ́ta ń bẹ̀ ni wọn àdáko ń tọ̀hún torí pé bàbá ti kú ẹni náà ti kú báyìí ẹni tó ń sọun tó wá plant Tìjàníyà kẹ́yìn lánàṣẹ̀ kẹ́ ẹ máa gbọ́ mo gbọ́ ìtàn yìí láti ẹnu aláàjì MKO Dawood so ẹni tó kọ́kọ́ wá ní wíwá pé òun fẹ́ wá ṣe tẹ́ríbíyà fún àwọn èèyàn nínú mọ́sálásí bàbá wa lánàṣẹ̀ nígbọ̀hún bó ṣe mẹ́nu lé pé ẹ ẹ gbọ́wọ́ wíìdì ẹ mọ̀ sí wàsífà ni bàbá ní kí wọ́n palẹ̀ ẹ̀ mọ́ wọ́n palẹ̀ ẹ̀ mọ́ wọ́n sì gbéjú ta pé mọ́ dáadáa dálẹ̀ lẹ́ẹ̀mí báyìí but unfortunately unfortunately lẹ́yìn ikú bàbá ẹni tí wọ́n bọ́ǹdù bọ́ọ̀ta yẹn àwọn ọmọ bàbá wọ́n padà lọ gbé e wá tó wá lọ́ọ̀tì Tìjàníyà sínú lánàṣẹ́ tó fi ágá sí pé lónìí ẹwà mọ́ lérò pé lánàṣẹ́ bàbá lánà ọ̀sẹ̀ pé látọjú ayé ẹ̀ o ní àwọn ọmọlẹ́yìn wọn ti ń ṣe tìjàníyà náà kò rí bẹ́ẹ̀ o bákan náà sì ni pé jálàbí ah bàbá lánà ọ̀sẹ̀ ó ti ẹ̀kórì rẹ̀ pọ̀ sẹ́mọ̀ pé àwọn bàbá lánà àwọn ni wọ́n gbógun ti àwọn àfáà àbàdàn lórí kíni lórí òkú jíjẹ lórí òkú jíjẹ kọ́nà bá ni kọ́nà bá lè ṣe àforíjì fún bàbá wa àgbà ní lánàṣẹ̀ pẹ̀lú ìròyìn tí mo gbọ́ nípa wọn àwọn ni gbógun ti àwọn àfáàlú Ìbàdàn tí wọ́n jẹ́ jòkújòkú tí wọ́n jẹ́ jòkújòkú so bàbá àgbà lè lánàṣẹ̀ fún èso ìtìjà níyà kódà ní tí mo tún gbọ́ nípa wọn ni pé ní ọdún tí Ibrahim Niyas wá sílùú Ìbàdàn táwọn àáfàá ń sáré kíjokíjo tí wọ́n ń sáré tẹ̀lé wọn lẹ́yìn tí wọ́n ń fọwọ́ pọ́n wọn lá tí wọ́n ń fọyọwọ́ nù wọn lára tí wọ́n ń fọwọ́ nù bẹ́ẹ̀ mìíyàsì lára tí wọ́n ń gán mọ́tò tí mi tó jábọ́ tẹ́tẹ̀ ẹ̀dá bàbá tẹ́tẹ̀ ẹ̀dá tẹ́ ti mọ̀ àáfàá àgbàǹdù Ìbàdàn ni tó nílé kéwú tẹ́tẹ̀ ẹ̀dá kò padà rìn tí èkó láyé kò padà fi ẹsẹ̀ rìn tí èkó láyé lórí pé ń wá àlùbáríkà lára bàbá níyàásì ẹ̀tẹ̀dá kọ̀ wá padà fẹsẹ̀ yẹn rìn tí èkú láyé ó sì dá ilé kí ó lálẹ́ lùbàdàn yìí ń hàn àdákọ rẹ̀ ẹ̀yìn àgbàlagbà mo tí mo sọ yìí ibi tí máa ń lọ rèé bàbá wa àgbà ńlẹ̀ lánàṣẹ̀ nìkan ni ò lọ nínú àwọn àfà tó lóókọ nílùú Ìbàdàn tí ò lọ pàdé bàbá níyàásì bàbá lánàṣẹ̀ jẹ́ kan nù wọn ọ̀wọ́ ọbí tó yé bàbá mọ́ ni pé àdàdálẹ̀ wọn tí ń gbé káàkiri ẹmọ́gbé lọ́dọ̀ tèmi kò jù bá ń lọ àwọn òmúlé báwa ṣe múlé yìí àwọn òmúlé sẹ́mọ̀ pé bí gẹ́gẹ́ la máa bá àgbà <laughs> àwọn òmúlé báwa ṣe múlé yìí so bàbá àgbà lè lánàá sẹ̀ wọ́n èso tìdà níyà wọ́n èso oníkọ̀dìríyà wọn èso ń jálàbí wọn è e, e gbowó níbi olókùú ṣùgbọ́n ọlọ́run eh, má jẹ́ kí ẹ̀yìn wọn bàjẹ́ eh, àwọn ọmọ wa má jẹ́ wọn kọ̀yìn síbi tá a bá kọjú sí eh, àdánwò ló ṣẹlẹ̀ síbẹ̀ tọ́rọ̀ fi di pé lónìí almost gbogbo mọ́sálásí lánàá sẹ̀ lẹ́ẹ̀sì rí mùkádámù làwọn náà wá di oúnjẹ ìdí paraku wọ́n wá jẹ tí ń ṣe mólídìí ànẹ́bì lọ́dọọdún àwọn tó ṣẹlẹ̀ nìyẹn wọ́n ní bàbá dé ọ̀bá bá tàn yóò bá rọ̀bá o àrọ̀bá náà sì ní bàbá àtàn mo gbọ́ tí mo sọ yìí lẹ́nu aláàjì mko dahood mo sì gbọ́ ní 19 Um, fẹ́ wọdún tí mo gbọ́ ní o wọ́n dàbẹ̀ ni pé wọ́n dàbẹ̀ pé mo ti ń gbòjè tẹ́ pé mo ti ń gbòjè that was that will be around 1995 1995 tí ó bá ṣáájú àsìkò yẹn kò lè ju 1995 yẹn lọ aláàjì mko daudu ẹmẹ̀wà ni wọ́n jẹ́ fún bàbá lánàṣẹ́ so kọ́nà wọn bá kọ́ba ni sàmójúkúrò fún bàbá wa àgbà nílé lánàṣẹ́ ní tí mo lè ṣàdúrà fún wọn nù ní tí mo gbọ́ nípa wọn ó wù mí lórí pé wọn èso ń tìjà níyà wọn èso ń kọ̀dìrí yà wọn èsì sóńjálàbì iṣẹ́ ń sìn pẹ̀lú àwọn àfáàgbà tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n fi zumratul mumin lọ́lẹ̀ wọ́n èso ń tìjàníyà wọ́n èso ń kọ̀dìríyà wọ́n kìí so ń jálàbí ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ń kọ́ tó bá ti rólá wà ní báyìí àfi kọ́kọ́kọ́ bí léèrè só ní súnà ní ọ́ ni àbẹ́ èso ń súnà tó bá ti lóhun èso ń súnà ní tí ó sọ fún ọ póhun ṣe ni póhun dáyàn lóhun yóò lóun dáyàn lóhùn wọn ò mọ̀ léèwọ̀ wọn ò mọ̀ ní èèwọ̀ alihamdulilayi ọjọ́ tí wọ́n ti ń ká orí mọ́yàn lọ́wọ́ lù í wọn ò ka mọ́súnà lọ́wọ́ wọn kì í ká orí èèyàn ẹsẹ̀ èèyàn apá èèyàn eegun èèyàn yálà tútù yálà gbígbẹ wọn kì í ká mọ́ ọ̀dọ̀ àfáà súnà so àdánwò bídíà náà wọ́n máa ká mọ́ àwọn jálàbì àwọn súfí ń tìjà níyà ń kọ̀dìríyà mi ò wá sọ fún ọ pé gbogbo ohun tìjà níyà ń kọ̀dìríyà ní máa ká orí tútù mọ́ lọ́dọ̀ o rárá o ní sọ fún ọba wọn o ohun tí mò ń sọ ni pé kàtígórì by kàtígórì ni wá àárín kàtígórì wo ni wọ́n ti máa borí tútù orí gbígbẹ wọ́n á ba lọ́dọ̀ àwọn jálàbì wọ́n á ba láàrin àwọn súfì tìjàníyà kọ̀dìríyà wọ́n tí mo sọ fún ọ nìyẹn ọlọ́run gẹ́ so ẹni ń pè láàfẹ́ nìyẹn o tí èèyàn bá ti wá wà nípò àfẹ́ ẹlẹ́bọ tó wá o tó bá jẹ́ ìmọ̀ọ́mù ẹ wá bẹ́ẹ̀ ni o tó bá jẹ́ ìmọ̀ọ́mù mọ́ṣáláṣí yín ẹ wá ni o àfi tó bá tó bá bá tó tó yanjú tó sì tó túbá bí bẹ́ẹ̀ kọ́ ẹyọ dànù ni tí ò bá ṣe é yọ ẹ mọ́ kí òun lẹ́yìn ẹ̀ mọ́ o torí pé ẹ bá ti jẹ́ àfẹ́ ẹlẹ́bọ kì í ṣe mùsùlùmí ẹ bá kí òun lẹ́yìn rẹ̀ kò ní nírun kódà kò gá sí pé iṣẹ́ kan péré ló mú iṣẹ́ awo iṣẹ́ kan péré ẹ̀mọ̀ sí ọ̀hún iṣẹ́ jíjẹṣẹ́ wò yíyẹ iṣẹ́ wò bó bá dá sí pé ọ̀wọ́ iṣẹ́ kan péré tó ń gálàdì mú nìyẹn nínú iṣẹ́ babaláwo kìí ṣe mùsùlùmí a sì ní kírun lẹ́yìn rẹ̀ tó bá kú à ní kírun sí la wọ́n lọ ké sí ológun ọlọ́ya bàbá onífá wá ṣe ìmámù ológun ó wá ṣe ìkọ́mọ̀ tó bá <laughs> sì nírun pè ó ń sọ̀gbọ́ pèrun àwọn tí ó kírun só ń jálàbí láàrin yẹn ó ń jálàbí tó bá ti kú ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́dọ̀ wẹ̀ wọ́n mọ́ babaláwo ní kẹ́ lọ máa ké sí òkú wọn ní àfọ́ ń jálàbí tó bá ti kú kìí ṣòkú tiwa òkú babaláwo ní òkú bàbá onífá ni àwọn nìkan máa sin wọ́n torí pé iṣẹ́ tí babaláwo ń ṣe tí bàbá onífá ń ṣe lónígẹ́làbí náà ń ṣe ó kàn fi ìsìláàmù ṣe bojúbojú ni ó fi ìsìláàmù ṣe bojúbojú ni nítorí náà gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ oúnjẹ́làbí ẹ lọ túbá o ẹ lọ túbá tó o ṣiṣẹ́ gálàbí tó fi kọ́lé tó ṣiṣẹ́ gálàbì tó fi ra mọ́tò tó ṣiṣẹ́ gálàbì tó fi fẹ́yàwó tó ṣiṣẹ́ gálàbì tó fi lọ sí mẹ́kà òfò ní gbogbo ẹ̀ òfò ní gbogbo ẹ̀ ṣé ẹ̀mọ́ káwọn gálàbì àwọn làáfà yàwúyàwú àbẹ́ ẹ̀túnmọ̀ ni àwọn àfóúnjálàbí ni wọ́n ń ṣe sí àfáà iṣẹ́ babaláwo náà tó bá ti pọ́ sí àfáà àdàpé ní iṣẹ́ babaláwo ní so àwọn àfọ́njálàbí àwọn ni wọ́n ń ṣiṣẹ́ babaláwo fún àwọn ọmọ yahoo yahoo àwọn ọmọ yahoo plus àwọn àfọ́njálàbí ní igi lẹ́yìn ọgbà wọn àwọn ni wọ́n ń ṣiṣẹ́ fún wọn àwọn ni wọ́n ń ṣe àdó fún wọn tí wọ́n bá sì sọ pé nìkan ń bẹ nínú òṣèlú tó ti gbé súnmì àfóúnjálàbí ni babaláwo rẹ̀ kọ̀nfàmù sọ fún ọyẹ́ o tí wọ́n bá lẹ́nìkan ń bẹ nínú òṣèlú tí ò gbọ́ta aráàlú tí ò ní àánú aráàlú lọ́kànmọ́ tó ti ya èṣù tó ti gbé sí gidi mi àfóúnjálàbí ni àfáà rẹ̀ tí wọ́n bá ní pàìtọ̀ kan ó gbóná ó gbóná àfọ́ ń jálàbí ni àfáà rẹ̀ ọ̀dà èéṣe tẹ́ ẹ bá tí àdíwé lójú eégún eléégún ọmọ tí a ọmọ bíi tí a lè fò doríkọ ta ló wá hàn kéhùn fún un ta ló hàn kéhùn fún eléégún tí wọ́n wé ń tí a àfóúnjálàbí ni àfóúnjálàbí ni so ẹgbù aburú tàbóúnjálàbí ti dálẹ̀ àfóúnjálàbí ó ní ó ní ọmọ yàwúyàwú nílọ́bá àfóúnjálàbí ó ní olóṣèlú tó ti gbésùmì tó ti mísì gidi ní ọlọ́bá àfóúnjálàbí ó ní babaláwo gẹ́gẹ́ babaláwo gẹ́gẹ́ yóò tún lọ bá irú àfáà tó pè mí ní kùránì ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wàláì àfáà mi yẹn ó ní àwọn ọ̀rẹ́ tí wọ́n jẹ́ babaláwo tí ò dín ní márùn tẹ́ máa wá wálé ṣíṣẹ́ jọ dà wọ́n pọ̀ tí iṣẹ́ tọ́jọ dà wọ́n pọ̀ wọ́n ń pè kan ní ojú awo ojú awo nínú àwọn nínú àwọn babaláwo ni babaláwo tó gbóná ìmọ̀ wa àfáà mi yẹn wá ọ̀kan tó jọyè ìmókòyè ẹ̀mọ́ láti ìjẹ̀bú babaláwo lòun náà ìmọ̀ wà àfà mi yẹn wá tó pé àfà mi yẹn ó ń jálàbí ni wọ́n ó ń jálàbí ni wọ́n èmi ò sì dákankan mọ̀ nígbà náà lọ́hùn ṣùgbọ́n alihamdulilayi ọlọ́run pé ká padà mọ̀ tí ń jẹ́ súnà níbí so láti sọ pé ṣe rí àfóńgálàbí wọ́n burú ju èṣù lọ àfóńgálàbí wọ́n burú ju èṣù lọ èyí tó bá bọ́ sórí social media tó sojú nigí tó sàsọ nigí ah, àdánwò ní o fìtínà ní o bó ṣe ń wóhun oníṣiṣẹ́ fọmọ yahoo yahoo gbogbo ṣọ́ọ̀ṣì tí ń kún tí ń kún àkúfàya kò sẹ̀yìn àwọn àfó onígálàbí ara fún gálàbí ni o babaláwo gan fi tó ń gálàbí ṣe ni o babaláwo òun gán fi tó ń jálàbí ṣe ni òun fi tó ń jálàbí ó fi ṣe ni nítorí náà ẹ jìnà sí àfóúnjálàbí tá àfóúnjálàbí bá sì kú ẹ lọ ké sí babaláwo àti pásítọ̀ tó kọ́ wá sin òkú rẹ̀ kìí ṣe òkú mùsùlùmí àfáàtọ̀ bá ti kú sínú ṣẹgálàbí kìí ṣe òkú mùsùlùmí mọ́ òkú babaláwo ni òkú àwọn pító ni àwọn jẹ̀mọ́ rẹ̀ nìyẹn àwọn tí ń bá ṣiṣẹ́ nìyẹn kí ọmọ yahoo yahoo kó sì sanwó okó sí tó ti yé ọmọ yahoo yahoo tó ti bá ṣiṣẹ́ àwọn nìkan bá san owó okó sí owó ọtẹ́ tí wọ́n sin sí torí pé àfọ́jọ́làbí iṣẹ́ tí ń wáyé wá ṣe nìyẹn la fi gbọ́dọ̀ gbógun tì wọ́n lọ́sàn-án àti lóru ní kọ̀rọ̀ àti ní gbangba àwọn ni wọ́n jẹ́ kí Islam ó dàbí ẹ̀sìn babaláwo lójú àwọn kìrìsìtẹ́nì àwọn ni nípasẹ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ fi di kìrìsìtẹ́nì wọ́n ṣe tí à fún pító tí tẹ́ni bá sì wà bá wọn tọ́lọ́hùn wá tọ́lọ́hùn níṣòro wọ́n ní kọ́ lọ ẹgbẹ́ ẹgbẹ̀rún wá lòun ó fi lọ sábàwọn pàìtọ̀ tí wọ́n ti ṣe awọ́rò fún so aburú táwọn ń jẹ́là bí tí wọ́n ń ṣe fún wa nínú ẹ̀sìn kò mọ ní kékeré o so gbogbo ń jẹ́là bí ni àfẹ́ ẹlẹ́bọ tí àfẹ́ àti ibágbó ń jẹ́là bí tó bá lówó ètò àfẹ́ ẹlẹ́bọ kó wá ṣàlàyé ara rẹ̀ kó kó iṣẹ́ tí ń ṣe tí fi ń ṣe jẹ́là bí yẹn kó kó bọ́ta kó display rẹ̀ kó display rẹ̀ fún wa ẹ mọ̀ pé àfẹ́ ẹlẹ́bọ ni ẹ mọ̀ pé àfẹ́ ẹlẹ́bọ ni ta ló kọ̀ ìyá alágbo ní rásù báwo ni ìyá alágbo ìyá elékulẹ́ja báwo ló sọ̀rọ̀ pé kìíní kan jẹ́ rásù báwo ló sọ̀rọ̀ pé kìíní kan jẹ́ yájú báwo ló ṣe mọ̀ pé kìíní kan jẹ́ ríjìlù sókèwù ni kòkèwù àfọ́ ń dálàbí àwọn ni wọ́n sọ fún pé táwọn bá ti dé táwọn bá ti sọ pé rásù ṣe ní ráṣù ráṣù èèyàn nìyẹn orí ló ń jẹ́ bẹ́ẹ̀ tá à ń bá ti sọ pé ṣe ní yádù ìtumọ̀ ni pé ṣe ní ọwọ́ òkú ṣe ní rígílù ṣe lẹ́sẹ̀ òkú ẹnu àwọn àfọ̀húndálàbí làwọn ìyá alékulẹ́já ti mọ kéú díẹ̀ wàláì bíjọba nàìjíríà ò ṣe dá yìí bí wọn ò ṣe gbádùn yìí àwọn àfọ̀njálàbí wọ́n kó sixty percent ńbẹ̀ wọ́n kó sixty percent nínú aburú torí pé gbogbo olóṣèlú ni máa ná ilé àfọ̀njálàbí ẹ̀ẹ̀ni olóṣèlú kan kó ná ilé àfọ̀nsúná ẹ̀ẹ̀ni rí kí ni wá ń bẹ̀ àfọ̀nsúná tí ò ní gbógun lé lọ́wọ́ tí ọkàn ní rẹ o tọ́lọ́run bá mọ̀ pé ibi tó ń lọ yẹn yóò jẹ́ oore fún ọláyà àtàlẹ̀kìyàmọ̀ ọlọ́run jẹ́ kó wọlé o tí ó bá kó wọlé o olóṣèlú ò fẹ́ gbọ́dọ̀ àdúrà bẹ́ẹ̀ pé ipò o bá ti mọ̀ fún ọláyà àti lọ́run o ọlọ́run jẹ́ kí kó wọlé o bí bẹ́ẹ̀ kọ́ wọlé o olóṣèlú ò fẹ́ gbọ́ bẹ́ẹ̀ yóò lọ ọ̀dọ̀ àfóúnjálàbì tí ó sọ pé à wọ́rí ò ti wọlé báwọn èèyàn ò dìbò irúnmọlẹ̀ ó dìbò fún ọ àwọn ọ̀rọ̀ wá ní yóò dìbò fún ọ àwọn jálàbí ní ló fi já sí pé àwọn tó ti mí sìgìdì ni wọ́n pọ̀ nínú òṣèlú sìgìdì táwọn àpò ń jálàbí gbé kalẹ̀ fún wọn ni babaláwo go òrìṣẹ́ṣe mọ́ ní ìsìn tààrà wọn òrìṣẹ́ṣe mọ́ tààrà ní ìsìn àwọn àpò ń jálàbí àwọn ni wọ́n ń gba ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ babaláwo ṣe torí náà àáfàá ẹlẹ́bọ àáfọ́ oúnjẹ aláàbí ni o wasalaamu alaikum wa rahmatulahi wa barakatu ká gbìyànjú ká ṣe àprógámù yìí dáadáa o àáfàá sọ̀bá wá jó oúnjẹ aláàbíṣẹ́ tó bá lóhun èyí tààfẹ́ ẹlẹ́bọ ẹni kó gbé ohun tí fi ń ṣe jálàbí rẹ̀ kó gbé bọ́ta kó wá máa ṣàlàyé àwọn iṣẹ́ gálàbí ẹ̀ tí ń ṣe yẹn kó wá sọ kó display rẹ̀ bí èèyàn bá sà ń ta gàrí ó lè gbé gàrí bọ́ta tí èèyàn bá ń ta ẹ̀wà ó lè gbé ẹ̀wà bọ́ta iṣẹ́ gálàbí tó o lò ń ṣe tó o ní ìwọ kì ṣe àfẹ́ ẹlẹ́bọ olómi nìwọ̀n ń lò oní omi nìwọ̀n ń lò ìmí lòun lo tẹ̀sùnbà gbogbo irinṣẹ́ tó o fi ṣe gálàbí gbé wá sórí social media káwá rí káwá fún ọ ní a series of questions ó rí pẹlẹbọ ní ọ àti kọ́ lọ túbá o torí tọ́ ọ̀bà túbá gbọ́ ọgọ́tọ̀ bá ti kú ẹ lọ ké sí babaláwo bàbá onífá bàbá tí ń bọ ògùn bàbá tí ń bọ Ṣàngó fáìtọ̀ àwọn tí kí wọ́n sin òkú àfóúnjálàbínú ẹni àfóúnjálàbí tó bá ti kú babaláwo ni kẹ́ ẹ máa ké sí kó wá sìnkú ọmọ ìyá rẹ̀ kì í sọmọ ìyá tiwa mọ́ nínú ìsìlámù wàsálàmù alaikum warahmatullahi wabarakatuhu.